مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واصلي واسلم على المبعوث رحمه للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فيا عباد الله اوصيكم ونفسي بتقوى الله وصيه ربنا جميعا للاولين والاخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام من أجل التوحيد خلق الله الدنيا والآخرة ومن أجل توحيده خلق الجنة والنار ومن أجل توحيده جعل الناس يوم القيامة فريقا في الجنة وفريقا في السعير ومن أجل هذا التوحيد أرسل الرسل ومن أجله أنزل الكتب ومن أجله أحل الحلال وحرم الحرام ولذلك كان الشرك مثبت لجميع الأعمال إذا أقدم عليه المسلم بطلت صلاته وبطل صومه وبطل حجه قال الله تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وقال النبي صلى الله عليه وسلم لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين أمر لقمان الحكيم ابنه بالابتعاد عن الشرك ثم أمره باتباع سبيل المنيبين إلى الله سبحانه وتعالى في السراء والضراء المتوكلين على الله في جليل أمورهم ودقيقها فكل والد أوصى ولده بهذا فهو قد فاز خيرا كثيرا وقد نال درجة عظيمة عند الله سبحانه وتعالى أمتنا أناس من هذه الأمة ومن الأمم السابقة اتبعوا سبيل الأنبياء المنيبين إلى الله سبحانه وتعالى وفازوا بخير وسعدوا في الدنيا والآخرة من أمثال هؤلاء رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم يقال وعمر بن الجموح ماذا حدث لهذا الرجل وكذلك ما جاء من قصة مدينة كاملة من حديث السهيب الرومي والحديث مخرج في المسلم أحمد بإسناد حسن إن شاء الله تعالى وقد أخرج بعضه الإمام مسلم في كتاب الزهد في صحيح بإسناد صحيح أمة الإسلام فكل من اتبع سبيل من أناب فاز وأفلح ونجا من كرب الدنيا والآخرة وهو مع يوم القيامة مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ọ̀pá ní fọ́lọ́mọ̀ bá tó sọ wá ní mùsùlùmí àtọwà lè kí ìkẹ́rà ti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹn tọ́lọ̀mọ̀ bá láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlìkún kí ànábì wa bá ní sàlìkún rẹ̀ àti àwọn ilẹ̀ sọ̀hábà rẹ̀ kí àwa náà máa tọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba ó náà ni àsọtẹ́lẹ̀ tó sọ fún àtọ́lọ sáájú wa ó ní àsọtẹ́lẹ̀ tí sọ fún àwa náà ànítàkùnlọ kábẹ̀rù ká sì bẹ̀rù ọjọ́ àwárìrì tó jẹ́ pé gbogbo nǹkan wọn ò ní rójú ara wọn mọ́jọ́ náà ẹni ìfọkànbalẹ̀ ńjọ́ náà lẹ́yìn tó lọ́nba fi lọ́kànbalẹ̀ ẹni tí ọba fi ọkànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ẹni ìpayà ni ọjẹ́ kò sí ẹni tó lè gbàlẹ̀ ṣáájú ọjọ́ yìí allah subhanahu wa ta'ala nítorí nǹkan kan ilé ìdáyé àti àlìkíyàmà nítorí nǹkan kan ó náà ló fi rán àwọn òdìṣẹ́ kí ni nǹkan náà Allah subhanahu wa ta'ala kò dáyé àti sánmà kò dá nítorí ànábì sallallahu alayhi wa sallam èyí tí a máa sọ fún àpé ọlọ́run dáyé ilé ayé àtọ̀run nítorí kẹ́nìkan kọ́ má bá pa nǹkan kan pọ̀ mọ́ kó lè jó nìkan láàmú ọjọ́sí fún ọ̀dà iná torí gbólóyìn náà lè dá àlìjẹ̀nnà àti iná ẹ̀ ń bá ti gbọ́ yóò dèrò àlìjẹ̀nnà ẹ̀ ń tí ọ̀bà gbọ́ yóò dèrò náà nítorí gbólóyìn òun náà nítorí kálẹ̀ máa sẹ́lọ̀ nìkan ṣoṣo ní ìjọsìn fún ní pípé ní ìrònúkà ó torí rẹ̀ ọ̀nà àwọn òjíṣẹ́ ó torí rẹ̀ ọ̀sọ̀ tí a kalẹ̀ ó torí rẹ̀ ọ̀sọ̀ àwọn èèyàn di méjì jọ bẹ̀lì kìyàmà fariqun fil jannati wa fariqun fis sa'ir àwọn kọ̀ọ̀kan ọmọ lọ sínú gbádùn àwọn kọ̀ọ̀kan ọmọ lọ lóòyà Allah subhanahu wa ta'ala ó sì àwọn nǹkan ìbẹ́ kámọ́bà àpá nǹkan kapọ̀ mọ́ láyé ń bíbáyìí ká lè jèrè lálìkìyàmà lórí ṣíṣe bẹ́ẹ̀ àwọn tí ó wà á sóríire òun náà làwọn tí ó bá ń tẹ̀lé ojú ọ̀nà àwọn ànábì ojú ọ̀nà wo ẹni tí bá ti ń kọ́ yóò kọ́ ọ̀rọ̀ náà ọba lọ́wọ́ báyà tó tọ̀ ṣáájú rẹ̀ náà ṣe kọ́ wọn ní Allah subhanahu Lukman tó wá ń sọ fọ́mọ rẹ̀ àìtí kó ń bẹ̀ náà torí téèyàn bá ti ní eléyìí gbogbo wa kọ́lá ákèwò ṣùgbọ́n gbogbo aláàmà lọ́rẹ̀ tá mọ̀ fẹ́ máa bá rìn wàtàbí ìṣẹ̀bí ìlàmínà àníàbà eléyìí gbogbo ń bá ń kọ́rọ̀ rẹ̀ lémi ọlọ́run ọba lọ ó ní ọmọ àtẹ̀lé sísìn wọn tó o bá fẹ́ tẹ́tí gbọ́ nínú ẹ̀kọ́ ti lọ sáájú wa tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa nípa wọn ààrẹ kọ̀tọ́ pọ̀ kọ́ a sì mọ̀ wípé ìntàǹpẹ́ ni at-tawhid ìdúó pẹ̀lú alásùwàtàálá lónìí kí ló fà tọ́lọ́run fi ń pariwo àlámẹ́rí nítorí pé kò sí tí ó fi ìrùn ó ń tọ̀run ṣe kò sí tí ó fàwẹ̀ rẹ̀ ṣe kò sí tí ó fi ájì rẹ̀ tí ó bá ti pa gbogbo àwọn nǹkan ìtì kọ́ pé ọlọ́run ọba nìkan ìlójú ó ti alájí ti ń gbẹ́bọ ṣe ń tọ́lọ́run ọba rẹ̀ ó ti bàjẹ́ àfáà ti in tó dá gan ní kọ́ sọ fún àjẹmọ́ kí wọ́n yàn máa mú mi toríjọ́ tí wọ́n bá ti mà pẹ́rẹ́ ẹ ń bá tún kírun lẹ́yìn rẹ̀ nù wọn kò nírun in tí ń jẹ́ wọ́n máa ní ìlọ ni pé wọ́n èèmà àfá àti tó ní sí gidi ìwọ bàbá tó ń bá wọn wo yẹn tó ń fẹ́ pẹ́ sí gbogbo àwọn ìwà kíwà yìí èèyàn ìbá àkù mọ́sálásí tí bá ń ṣe kèése mùsùlùmí ilé ìlọ́dà káà mùsùlùmí ọ̀gbọ́yé tá a bá ti gbọ́ yé ìyókù ti fúyẹ́ tá a bá ti gbọ́ yé èyàn sí ẹ̀ka wọn ọlọ́run ni anabi Isa bá ń sọ fún wa ó sọ fáwọn èèyàn rẹ̀ innahu man yushrik billah ẹ̀ ń bá pàǹkà pọ̀ ọlọ́run ọba faqad harrama Allahu al-janna ọlọ́run ní ká wà al-janna wa ma'wahu an-nar iná ni wọ́n sẹ̀rù ká kò sì sẹ́ntì ọba alẹ́ àwọn bọ̀ ká sọ wípé àmọ́ ọjọ́ ògùn ma àmà dìtíà pẹ̀lú agbára àlìjẹ̀nà máa bẹ́bọ máa sáwó àwọn nǹkan iná àwọn èèyàn kan bẹ tí ẹ ti ṣe rí nígbàtí wọ́n wá fìlà káyẹ wọn balẹ̀ tí ó gbọ́tọ̀ náà yé wọ́n ni a àṣírọ́ lásán ní nǹkan yìí àṣírọ́ nítumà ẹnu mí ìkẹ̀ ìgbọ́yédébáhùn àwọn àṣọ gbogbo à tọ́bàtí ìgbọ́yédébáhùn tètè gbọ́yédébáhùn kó tó di pé ọjọ́ ọ̀lọ́ awambo nínú àwọn sàbí ẹ̀nẹ́bí sallallahu alayhi wa sallam ẹnìkan bẹ̀ tán pé ní amúrù ibn jumuh rọ́jùlù kánẹ́t ìhìdárì jìlẹ́yìn akṣọ́rọ̀ mínàlì òkúrọ́ tí wọ́n bá sọ bá ń jẹ́ bẹ́ẹ̀ sọ ní wípé amúkùn ló ń tàn kánẹ́t ìhìdárì jìlẹ́yìn akṣọ́rọ̀ mínàlì òkúrọ́ amúrù jumuh ẹsẹ̀ rẹ̀ kan ò tó lẹ́ẹ̀ ṣùgbọ́n nídìílé wọn wọ́n ní òòsà kan wọ́n ń pè ní manaf òòsà yìí gbogbo wọn pátá ni ẹ máa wọrí fún ẹn tó wá jó lórí ẹn tí máa tọ́jú ẹ̀ jù òun ni amúrì ìyàwó ń bá tọ́jú rẹ̀ ọmọ náà bá tọ́jú rẹ̀ wọ́n lórí wẹ́rẹ́ báyìí tí ẹ díẹ̀ ẹni tí a níbi sàrásálàmù náà wá sí Madina Musa bin Umair ọbẹ̀rẹ̀ sí ń pàrẹ̀ lọ síbi tawhid oṣù nítumọ̀ ẹ̀dẹ́kùn igi tẹ́ fọwọ́ yí gbẹ́ni igbá tẹ́ bukalẹ̀ ẹ̀yìn ẹ̀lẹ́bẹ̀jẹ̀ ẹnu ẹ̀ tẹ́jọ ń tọ́ọ́lá ogó ìyàwó rẹ̀ bá gbà sílámù gbogbo ọmọ rẹ̀ islam ẹ̀kẹ́ tó wọ́n gbà ìyàwó rẹ̀ ó tún di láàrin òru ọmọ rẹ̀ náà tó sọ fún bẹ́ẹ̀ sì ni kẹfẹ́ ní olùfẹ́ mùsùlùmí ayà ìsọ̀kalẹ̀ ń bá náà manage ẹ̀ díẹ̀díẹ̀ ń bọ̀ wá àdújọ́ kan àtìyàwó àtàmà ní ẹbá sí mítí wípé ẹ̀ ṣe jẹ́ agbé òsàn kálọ̀ jùlọ káfí lè fi hàn bá lè wa kẹ́yìn òfin kí bàbá yóò fi lè mọ̀ wípé kọ̀ sábà rẹ̀ kan wọ́n lọ lẹ̀bí kan nígbà òjí láàárọ̀ kóhùn lọ kí ọba àwọn tó tún jẹ́ kóhùn jíire ah níbo lọ iya ìyàwó ọmọ owó sàtì ní ọba ń wà ní wọ́n sá dáàmù dáàmù lọ rí níbì kan ah <coughs> abẹ́rẹ́ pé ìkàlà àwọn èèyàn wọ́n wá kún báyìí ló mú kẹ́ńkẹ́ ní bá ń fọ ọfọ gbogbo tí mi lára rẹ̀ ọ̀sán náà ó tó gbogbo àsáyẹ̀ ló bá ní má bínú o àti ọmọ náà ń fi ọ́ sí má bínú o má bínú ẹ̀tọ́fẹ́lẹ̀ oríjọ́ wọ́n tún gbé wọ́n wá gbíọ́sà gbíọ́sà wọ́n gbé ọ lánàá wọ́n gbé oúnjẹ ta wọ́n gbé oúnjẹ rin wọ́n gbé oúnjẹ àrùn ó yẹ ìwọ náà ò lè gbára rẹ lẹ èmi mọ fani bí tóbi tó bàbí náà ṣe sàn ń ìdààmú lónìí gbogbo rẹ yìí kí n bókù rẹ wájú rẹ ọba lọ múdà ìyàwó àtọmọ wọn tó ń ó so dàmọ́ ó lọ́wọ́ tó lọ sùn ìjọ ọ̀rà múdà wọn yọ ọlẹ̀ wọ́n wá gbé òsà wọ́n wá lọ jù sí inú kòtò tí àwọn ará mẹ́dínà máa dalẹ̀ sí wọ́n wá mú òkú ajá tó ti kúlẹ̀ wọ́n wá so mọ́ òsà lọ́rùn ọ̀dàbáyì ilé ìjẹ́ ìjọ tí e, e, e, kó lè mọ̀ kó lè gbára rẹ̀ kalẹ̀ òkú ajá kí wọ́n jọ máa rùn pọ̀ amújí ó dé di òsà ó ké èèyàn ìjáde ta ni àbíjà ìlọ́lágbára ni òfúnra lọ́ba tó wà wà ńgbàtí ọkàn lọ́ba kàn nínú kò tó bí ẹ ń dalẹ̀ sí wọ́n so òkú ajá mọ̀ lọ́rùn ó ní ha a ń pí ọlọ́lọ́ náà kẹ́tì ẹ̀ wà pé agbára rí ọ̀ká àwọn èèyàn iná kò ní sáwọn ládàá bóò ní ṣe wá mú ọ ń tí ó fi so òkú ajá ọ̀lẹ́ wọn náà o ní tó ń fi hàn sí mi ni pé ọ̀lẹ́ ni ọ́ tó bá padà wọlé bá ń ronú ìyàwó àtọ́ ti pé wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ ní nípa wàbá bá lu ẹ̀ṣẹ́ òsìn náà ó ti ẹ̀ ti sùn báyìí ní kankan náà ẹ gbà tọ́ lọ́hùn ọ̀rọ̀ ń bá kó sí lára ọba ní ohun ti bá tọ́lá tàbí ọmọ mú sọ̀rọ̀ sàṣálàm nígbà ọ̀rọ̀ ànàbí sàṣálàm ẹ̀sọ́ gbó tán rẹ̀ fún ah, ogun tó ọsà pàtì kò sí wọn àrùnmá nígbà ọ̀yá ó di ogun Uhud Badr olóǹfẹ́

sa'ilan laka shahada wa alla taruddani ila manzili ọlọ́run bá wò in tí ó jẹ́ kí n máa sunkún sáà nàbí lọ́rùn ni kó sáà má jẹ́ pé kọ̀ yọ̀ǹda mọ́ wá tẹ̀lé só ti yọ̀ǹda in má jẹ́ ń padà wálé o mo fẹ́ lọ pàdé rẹ lálìjẹ̀ náà tánàbí ń júwèé fún wa yìí nígbà tó yé tán ó dé wọ́n ìdù ìwọ̀nba agbára tó lè ṣe láàrin akẹfẹ̀rí ó ṣe kó tó pọ̀ kan nù wọn pa àwọn sọ̀sọ̀ àwọn àfá àwọn ní gbogbo àwọn tí ó ń sin tí kò nítumọ̀ yìí sùúrù àti ọ̀nà tó dáa kágbà sàlàyé fún wọn nítorí pé kéèyàn máa sin òsàkè ìjórí èyàn ò pé tí wọ́n bá ti lọ́nà oríhùn ni pé ẹbí ẹbí ẹn tí ń pe ẹ̀dá léèrè pé dúóná jísọ́ọ̀sì ebi ẹ̀sà ń lé lọ oníbẹ̀ẹ̀ni ta ní ń ké sígbàtẹ̀ ń lé lọ ọlọ́lọ́ kí lọ́tọ̀ ọmọ ẹsẹ̀ náà ti ń ké sígbàtẹ̀ ń lò náà lọ yọba máa wulẹ̀ ẹ̀kẹ́ni ọlọ́mọ ọlọ́run lòun èmi ní nǹkan ọlọ́mọ ọlọ́run wọn náà kí lọ́fà onítorí pọ́dọ̀ lọ́dọ̀ òkè ọwọ́ ànáwọ́sẹ́ nìkan ti ń lọ òun jẹ́ wèrè eléyìí náà kí lọ náà oníwèrè ah no no no ṣe bọ́ ọ̀yọ́ kọjọ́ mọ́ ọlọ́run wẹ́ ma ọlọ́mà ní àyànfẹ́ nínú ọmẹ àà orí òtún ní ìsìnlẹ̀ eléyìí lọ́wọ́ fà á tí ẹ̀mí sísá fi ń sọ fún wípé gbogbo ẹ̀mbà tí náà wọ́n lò déédé kọ́ máa retí àdánwò àwọn èyí sí ní gbogbo àwọn tí a, ń sọ ń tàn sọ lẹ́nu yìí ó kálukú ọlọ́wọ́ máa lọ́lọ́ mi o inna amrahu kullahu khayr gbogbo àmọ́rin mùmìnì oore ni fa in asabatu sarra shakara fa kana dhalika khayran lah tí dáadáa bá dé bá yóò dùgbẹ́ fún náà yóò sì dóore fún wọn asabatu darra sabara fa kana dhalika khayran lah bẹ́ẹ̀ sì ni tí nǹkan míì bá dé bá tí ọ̀tẹ́ lọ́rùn yóò fi sùúrù kún ọlọ́run ló mú wá bẹ́ẹ̀ o yóò sì dóore fún náà àníbì ní wa laysa dhalika ila al-mu'min ẹnì kò ní kọ́ jẹ́ pé ìdùnnú rẹ̀ ọmọ ẹjọ́ rẹ̀ fún ìbànújẹ́ ó tún jẹ́ rẹ̀ fún àfikẹ́yàn jẹ́ múmìnì ànúbì wá ní ẹjẹ́ ìsọ fún ìtẹ̀bá fẹ́ dúró déédé Allah subhanahu wa ta'ala ọba ni sọ̀tà kanal Qur'an ó ní kutila ashabul bí a da kọ́fẹ́ lọ́rẹ́rẹ́rẹ́ àhọ̀dídù oníjámù rẹ̀ ọlọ́run ni kútìlà ashabul uhdud àwọn tí wọ́n gbẹ́ kòtò ọjọ́ kìíní àná wọ́n ti dẹn tí wọ́n ní rí kí wọn lọ́wọ́ bá àwọn wa ni wọn jẹ́ àfihàn muslim ahmad bin hadithi suhaib suhaib náà wọ́n rẹ̀ sàṣàràn jọ́ka àwọn kẹ́kọ̀ọ́ anábì wa ní ọba kan bẹ ríńjọ́n kémi ànábì òtó dáyé ni tipẹ́tipẹ́ rí ń gbà kan rí ọba ilé ó lé burú débi pé a in tó pìrìsẹ́ntì rẹ̀ faraàlú rẹ̀ ni pé òun lọ lọ́n tó dá gbogbo nǹkan gbogbo olùgbọ́rọ̀ forí balẹ̀ fún bí a ṣe nílẹ̀ Yorùbá iná ọba tí máa ṣe bẹ́ẹ̀ kódà kọ̀kọ́ rẹ̀ lásán kọkọjá lọ́jà wọn ò bí ẹnì kadà tó túmọ̀ sí káràkátà lásìkò náà ẹ̀yẹ́ pa dùn òǹkàlùkù ó sì dúró tí ìrọ̀lẹ́ kankan wá sí ń ọkọ̀ àti gbogbo obìnrin náà mẹ́lọ́jà wọ́n kùnlẹ̀ àwọn ọkùnrin wọ́n dọ̀bà rẹ̀ wọ́n sì sì fìlà ọba yìí ó tún káńkà jù bá ń lọ làwùsá irun ó ní baba aláwo kan baba aláwo yìí lọ́wọ́ bá ọba ń jẹ́ náà wípé ìrí ọba inni kọ̀dìkàbọ̀rọ̀ ti sí ni wàhádọ̀rọ̀ ajali fadfa ilayya gulaman wa alimu sihra ìrí ọba ní ẹ̀ wọ́n mi dáadáa ogbó ti dé ìsìn ni ìfẹ́ kọjẹ́ wípé ó ní wàhálà lórí wípé ifá náà ní má èè eh, èè eh, gbégbèsẹ̀ kẹlẹ́yìn ifá ifá náà ní ọbọ̀ sọ̀rọ̀ èmi tí mo sì gbóhùn rẹ̀ tí mo máa bọ́ túmọ̀ tí fa máa sọ èmi rè ọjọ́ ti lọ ti dàgbà mo sì ń fura wípé ọjọ́ ọkú ò lè pẹ́ mọ́ ọba bá ń wọ́ ọmọ bá nílà ká ìgidi tó dasasa kí n tètè máa ní ifá kó fi lè jẹ́ pé òun yóò gbapò omi tí ń bà sí mọ́ ṣe ìpé bàbá ń fánà àgọ́ sọ́mọ̀ bí ọmọ ó kù ṣáájú o mùsùlùmí lórí ẹ̀mẹ́ straight lọ́ba ọba ní á tí bá nífẹ̀ẹ́ kéńkéré tẹ́lẹ̀ mo tún nífẹ̀ẹ́ sí báyìí ó sì sòótọ́ báyìí ọ̀dà ok fàdẹ́fà ilé yẹ̀kùlá mẹ́rin ọba bàbá wọ ọmọ tó dá sásà kan lọ́ba fún un wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá ó mú lọ nógbó sórí ewé eléyìí tá a bá já etí là fi sí o tá a bá fẹ́ lò ọgbọ̀rọ̀ fíbòmí tó bá fíbòmí kò ní jẹ́mọ́ o sórí ewé eléyìí bàbá àkọjú sóòrùn lájà eléyìí bàbá tán a gbọ́dọ̀ wò ẹni ọlọ́run kan wá ń bẹ tó jẹ́ wípé ẹ̀sìn tí ànábì tó ṣe kù kan tí wọ́n ti rán rí iní ń ṣe òun ti ẹ̀kọ́ ìbá wọn kí ó ṣe nǹkan kan wòlíì dáadáa ni wàlíyù orí ọlọ́run rán wàlíyù lárúbáwá ni àwọn bàbá ń pè wòlíì o nígbà wòlíì ni ẹni yẹn wàlíyù òní ní lárúbáwá ẹni tó ti dọ̀rí ọlọ́run tàbí ká asfiyahu oníjàmù ti sọ̀fíyù awoliyahu ni ti jàmù wàlíyù àwọn tó bá pọ̀ wọ́n ni àwọn awoliyahu ọlọ́nu àwọn asfiyahu ọlọ́nu ọba nù gbogbo wa náà sì ni ṣùgbọ́n àjùra wa lọ́nbẹ̀dẹ̀ àwọn ń bọ̀ tọ́mọ ìbá ti ń lọ sí ọ̀dọ̀ ọba aláwo láàárọ̀ ìmọ̀ ń kọjá ní ọ̀dọ̀ ìmọ̀ ń kọjá lọ́dọ̀ wòlíhùn tó bá ti wá ń kọjá níta wòlíì yóò wà á ti ń sin lọ́hùn tí wòlíì bá dúró Iwu ama máa wò pé ah, ẹ̀sìn eléyìí tó dáa o babalẹ̀ ìmọ̀ ẹ́ níìtì babaláwo gbàyìn ní gbogbo ọmọ ẹtún wọlé eléyìí ní ìsìn kọ̀ sásòrò ọ̀mẹ́ ilé ní ọ̀sán ìsáyé kan ọmọ èké ọ̀sán ọba dìjọ́ kan tó bá ti lọ yọ́ bà jókòó díẹ̀ wòlíì ní sí òsì náà òun fẹ́ máa kọ́ ṣe ń ni ọmọ ni ń oníṣẹ́kílẹ̀ nǹkan olóhùn kọ́ sẹ́ ẹ̀fá àà ìtọ́nà ọ̀fẹ́ mi ní bá ń bọ́ mẹ́yìn sọ̀rọ̀ gbọ́lọ́hùn bá gbọ́ ọmọ ní ojú gbọ́lọ́hùn gbọ́ gbogbo ṣe sí ìrọ́ ìbú sáma wu ọmọ yìí tó fi adi wípé ọmọ náà ti ń kírun lábẹ́nu ẹnìkákọ̀ ọmọ ìsìlọ́m ìsìwú ẹ̀ ṣùgbọ́n kò sígbà tí láìpẹ́ tó ti di pé ń dúró lọ́dọ̀ rọ ìbú yìí bàbá wa máa fìyà jẹ pé a ah, ah, aago mẹ́jọ ní ẹni ọmọ ẹgbẹ́ òun ní aago mẹ́wàá ní mo balọ ọmọ òní lè parọ́ ẹẹ nígbà tó ń bọ̀ lójú ọ̀nà ó ti fẹ́ lọ́wọ́ kọ́ mọ́ tọ́wọ́ tó ti kú ọ̀dọ̀ bàbá láago márùn tí ń bọ̀ lé bí aago méje ni yóò tó délé yóò tó dúrọ́dọ̀ ọ̀rọ̀ ibù yóò tún káwọn ẹ̀kọ́ mi lọ́dọ̀ rẹ̀ tí ó tún pèjó kakalẹ̀ mọ́pa nǹkan pọ̀ mọ́lọ́run bá ṣe é ṣeré àmọ́ tọ́jú òǹbí ẹni ni o àmọ́ sọ̀rọ̀ dáadáa ni o àìmọ́ apá ni o yóò tún pẹ́rẹ́lẹ́

tó bá tún padà sí ọ̀dọ̀ wọn lẹ́nà tẹ́nà bá tún kí ah, bàbá ní wọ́n tó dá mi dúró wọ́n sàtì sí báwọn ìsà ń káwọn ẹ̀kọ́ káwọn ẹ̀kọ́ táwọn ẹ̀kọ́ ti ń wọ̀lá ní bá ń lọ́jọ́ kan òtùkọ́ ọ̀dọ̀ wòlí ìtàn láàrọ̀ yọ́ dọ̀dọ̀ bàbá ìwọ̀rọ̀ àwọn ọ̀kan fẹ́yìndẹ̀ nurse ló bára wòye tí ẹ̀ dúró tí ẹ̀ pọ̀ kí ló dé kí ní gbogbo dúró sí báyìí ní ẹbọn ni ọ̀ lè kọjá ní ọ̀nà kí ló dé ah kó náà wọ́ ọ̀kan onífàyìdà yìí àdábàtún fàdíàtún àdíma tí a máa sọ wípé nǹkan wà fàdíù ìtumọ̀ ní pé kí nǹkan yáyàn lẹ́nu kọ́ gbẹnu tán hádà amúrùn fàdí hádà amúrùn fàdí dáàbà ní fàdíà dọ́kùmà kẹbíra nígbàtí wọ́n rí ẹranko ńlá yìí ọkọ̀ sọ́jáde wá bínú gbóbí kan ní o nígbà tọ́lọ̀ fẹ́ fi sàdẹ̀wò kò ṣeé tìdànù gbogbo èyàn sí lọ ọjà ó ń kálukú bá lọ pọnmi ẹni tó bá lọ ra nǹkan kọ́ra gbogbo bá dúró ọmọ ń bá ní o tiẹ̀ wà á dá a bá a'lamu amúrọ̀ àṣà àrọ́ ibi àhábà ila Allah wa arda inda Allah am amr òní ìní mà ó lọ́kàn ròmú o òní ní mọ̀ sẹ́yìn pọ́ mi kí òun tó ń wò pé nítorí ọba nǹkan ọba làkà ìmú tòótọ́ ṣùgbọ́n òní ìlú ọmọ mẹ́ǹtọ́lọ̀ ọ̀bọ̀ tẹ̀wọ́ bà ṣé gbogbo ohun tí bàbá ìmọ̀ akọ mi lójú ọ̀nà bàbá tí ń kọ́ mi láwo yìí àbí èyí tó jẹ́ wòlíì tí sàn gúnlẹ̀ ọlọ́run ọba kan fún mi ọlọ́run kan ṣoṣo sáà ní ọmọ sí o ní tó bá fẹ́ bèrè nǹkan ọdún rẹ̀ ní ti bèrè tó bá fẹ́ gbọ́n kọ́rọ̀ ní ti gbà ó tí ara bá ní òní okó pé ah. mi o إن كان أمر إن كان أمر الراهب أحب إليك من أمر الساحر فاقتل هذه الدابة òkúta kéńkélé yìí ní ògbó òlú gánà fẹ́ ti dáàbà yìí wọ́n fẹ́ ti ẹranko ìwọ̀n òkú lé dàtì ṣùgbọ́n mo fẹ́ mọ̀lú agbára rẹ̀ lónìí tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí wòlíì bá sọ àti ogun tí ń kọ́ mi pé kí n máa sìn ìwọ̀n ọlọ́run kankan ká pè ní ó jẹ́ àtẹ̀wọ́gbà wájú ọlọ́run tí èyí sọ̀rọ̀ babaláwo yìí jẹ́ kòkúta yìí jẹ́ ọ̀pá ẹranko yìí gbogbo àwọn alálùsá ń wò pé orú ọmọ kéke à ń wò bí ọmọ èké pé wẹ́ ọmọ èké bí gbogbo òlú ti gẹ ọkọ̀ létí lọ́wọ́ ọmọ yóò ti àtúmọ̀ kùtà ó tó mọ̀ kùtà tí ọ̀sán kéèyàn máa sìn ọ níwọ̀n nìkan ṣoṣo ìdí sì máa sọ fún mi nu kéèyàn mọ̀ lọ́lọ́run kó pa nǹkan mọ́ ìtọ́ bá pè ọ̀njọ́ ṣòro ọ̀dà lóhùn gbókù ọ̀njọ́ tára bẹ̀ ọ̀dà lóhùn ọlọ́ máa ń pa kíní ọmọ bá mú òkúta ọba jù bókúta sì bá ẹranko ń gbà mí ní bá sì nalẹ̀ mú un ló bá kú gbogbo olùgbé ní èmìlélẹ́yọ́ èmìlélẹ́yọ́ ah, ọlọ́run náà ni gbogbo àwọn ìbá ti láìkì ẹ̀ gbèsè wá láìkì ẹ̀ ó sàtùkà ń bẹ̀ ó ń kálukú gbàbí tí wọ́n gbà lọ lọ́ba pọ̀ lọ́rọ̀ bàbá ọkọ̀ ní sọ̀dọ̀ rọ̀ì nígbà tó rọ̀ì gbùdẹ́ lónìí ha òun rí mẹ̀ kí tó ṣẹlẹ̀ lónìí o báyìí báyìí báyìí ní o ẹ̀rẹ̀kọ́ lábàá ní o sọ rẹ̀ o in tẹ́ afdọ́lù mi nì látòní lọ ìwọ gan ẹ̀ẹ́sẹ̀gbẹ́ mi má ṣùgbọ́n o wà ìnà kàṣàtù bùtálà ìtọ́sọ fún un sọ́lọ̀ ti wá gbọ́ ọ̀bá ìlẹ́rú ó sì ló dúó déédé ló gbọ́ lẹ́rú àdánwò ń bọ̀ o wọ́n mú ní àdánwò ń bọ̀ ó ní fẹ́ ìjàbùtùlì fàlátẹ̀dú làálẹ́ dákun o ìjọ àdánwò ń bá dé mọ́dà akọ mi máa o wọ́n mú ní àdánwò kò yí mi o àdẹ̀wò ń bọ́ o kí lọ́mọ́ jùkápò mẹ́sì pọ́pọ́ bá ti bọ̀ láàrọ̀ báyìí àwọn yóò ti sẹ́dù sójú ọ̀nà wọ́n bá ní a ọmọ ìbá ṣe bí irú kọ̀gbọ́n náà kọ̀gbọ́n náà wọ́n tó orí ní dábà dákùn ọyá a èmi kọ́ ọlọ́run bá mi ọba kan ṣoṣo yìí ni ọdọ ọlọ́run o tí n pe nǹkan mí mọ ti fọ́ ọ̀rá létí o wọ́n bá ní kílá ní náà ni ah ọrụ ìrùgbọ́nà tó nù bá ti sàárẹ̀ kan wọ́n ti wá pè wá wọ́n pé ọwọ́ ọwọ́ ọkùnrin láti jọ òwe nílẹ̀ báyìí ní sàǹgbé gbogbo pa gbogbo ọba wa ní alábàjókò kan olùbánájú kan bẹ fọba ọba nífẹ̀ẹ́ ẹgbẹ́ báyìí máa dúró sí ọlọ́run bá gbà níran rẹ̀ wọ́n sàn wọ́n sàfin náà wọn ò rí ẹ̀kẹ́ ṣe sí wọn pè bá aláwọ̀ owó gbọ́gẹ́lẹ́ ṣe wọ́n ṣe lẹ́yìn ẹ̀bá wọ́n pa akérèkọ rẹ̀ gbogbo nǹkan náà ń ta sọba létí ṣùgbọ́n ọ̀tọ̀ ní tó bá ń gbọ́yé sí pé wẹ́n iṣẹ́ bàbá ti ní lọ́bá kà sí ọ̀rọ̀ ìyáwó yẹn náà dáadáa ọba ọba lọ ní ọ̀rẹ́ ọba bá lọ kó ẹ̀bùn tó pọ̀ fàjá àwọn òbí àdáyà kẹfìrà ọba kó ẹ̀bùn tó pọ̀ ẹ̀sìn bàkómi màálù orísìí ọba kó lọ́bọ́ mẹ́lẹ́ ó ní ya hmm. shafaitani tó ọba lè wò mí kí rí mi padà kí mẹ́rin mi padà ah, ah fàlákà máa háàwù náà àjìmáwù gbogbo tí mo kójọ yìí nǹkan lọ́lẹ́ padà ó di tiẹ̀ látòmí lọ ọmọ ń bá ní má ana má ashfi ana ahadan má ashfi ana ahadan ilé wà ní kẹ́kẹ́ sán wà innama yashfi Allah wà innama yashfi Allah ọlọ́run ọba oníwà àwọn èèyàn sán nǹkan nu èmi sábàbí ni oní ọlọ́run ọba níwò èèyàn sán onífàyín náà mọ́ntà دعوت الله لك فيشفيك. tí wọ́n ní ọ̀bá lè gbọ́ lọ́wọ́ bá ń gbọ́ tẹ̀mí òdodo tẹ̀mí òdodo tó pa gbogbo wọn àwọn rántí tó fẹ́ ṣe ọlọ́run nìkan èyí ń bẹ̀ lọ yẹn nísìn tí n bá sì ti bẹ̀ yóò dojú ẹ padà fún ó ní sẹ́yìn náà wá ní ó ní kojú wa náà lọ ó ní ọlọ́run tó ń bá àfọmọ

ó ní rọ́bì wà rọ́bùk ọlọ́ngọba mi ní o àtọ́lọ́ngọba yín ọba ọba ní alẹ́ka rọ́bùn gbọ́yì so tó lọ́lọ́ mi lẹ́yìn mi ní ó ní à rọ́bì wà rọ́bùk Allah ọlọ́ngọba mi ní àti ọlọ́ngọba rẹ̀ ìwọ́kọ́ ọlọ́ngọba wa ìwọ́ ọba yìí ọba ní ha abẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tẹ̀lé tẹ́lẹ̀ yìí sọ lẹ́nu ah, ìyá gidi ọjọ́ àtọ́tọ́ tààrà lọ ọba ní ọlọ́ngọba gùlámù yìí òun lọ́mọ́ ìgbà àmúdé ọba ní ah, ah. ìwọ tún ojú rẹ̀ orí náà ti ẹ̀ tó orí náà padà yìí so orí tó ọba ti lè pọ̀lọ́run rẹ̀ tó padà pèmí lọ́nà ẹnìkan ló tó fi máa gbáyé ní ń ó ní ilé fọlọ́nlẹ̀ ah, ah sọ ọmọ tó ń wúzá ó lòun mọ tó ń ìyá ọ̀jẹ̀ nínà tí ẹ ń na afọ́jú ilé ẹjú yọ ọmọ wọn na ọmọ iná ọmọ iná ọmọ yìí ṣùgbọ́n tó bá kọ́kọ́ sọ fún mi wípé ya abúlá mẹ́ adìrì ànàwó kọ̀dì bálàgọ̀ bí kà sí irúkà àádá hátà tẹ́bùrọ̀ àlẹ́ akímà wà lábúrọ̀sọ̀ wà sá ìrọ̀ àdùwà èmi ò pé bàbá ti kọ́ ọ́nṣẹ́ tó ti jìnà báyìí ń bò lọ bẹ̀rẹ̀ náà o ti wá ń lajú afọ́jú odi ti ń gbọ́dọ̀ látọwọ́ rẹ̀ aláàrẹ ọlọ́jọ́ pípẹ́ ìlú ní mọ́sàn àà ah, omi ah. ọmọ ah, ó ní kò rí bẹ́ẹ̀ ó ní kèé ṣe idán o kèé ṣe fá o ọlọ́run ọba nínú ọba wo ọba mi àtọba tó dẹ̀yìn náà àà ó tún wọ́n tó lọ́wọ́ mi lẹ́yìn mi àmì ọmọ pẹ̀lú ìgbìyànjú lọ́kọ̀ ìgẹ́gìrì mo sì bọ́ ọkọ̀ àti ọ̀pọ̀lọkọ̀ ọjẹ́ kiriya nígbàgbà táńkọ́ ọmọ bàdà kọ̀rọ̀ ibù ọ̀ya ah, wọ́n bá lọ gbé àbáwọn ọ̀pọ̀ náà ah, ti sọ pé àdánwò ọkàn nínú ẹgbẹ́ àbàdé wọ́n bẹ̀rẹ̀ sí fi ìyàjẹ́ àbáyé tí ìdí ìwọ náà padà àbọ̀ padà wọ́n mú olùbàjókòó ọba padà ọlọ́wọ̀ padà ọba dáadáa fa amọ̀rọ̀ bìnrin ìṣàr rẹ́girẹ́gi wọ́n bá gbé wá lè wọ́n lọ rẹ̀rẹ̀ báyìí láàfún ọba ni ìrẹjọ́ andẹ́rẹ̀t wà ilá fàktúlù ẹ̀dẹ́bàrà ẹ̀sọ́ fún wípé yóò kú o tó bá lè padà kú òmìnir ẹ̀sìn rẹ̀ kò ní ikú mọ́ tí ọba ti padà kọ́ máa pèmí lọ́lọ́ yóò kú ọba ni àwọn olè fẹ̀sìn òun lẹ wọ́n sì là méjì in tí ó torí ẹ̀là méjì ń dọ́nà lọ́rùn wọ́n ò gbé rẹ́gírẹ́gì sẹ́mi àti ilé ilé ni ó wípé ọ̀n lọ jí náà fẹ́ lọ pọ́lọ́ ọba kẹsọsọ no no no no wọ́n á forúbalẹ̀ fèsù ń bí lọ́fẹ̀ lófò àwọn òrí wàhálà wọ́n sọ pé irúgbìn fa sòtò rẹ̀ falẹ̀ tó ọba ti fàálẹ̀ àwọn ogun ọlọ́bẹ orí ìsọ̀kòtò àti rúgbẹ̀ yìí bí ó na wọ́n tọ́sẹ̀ ló mí ní tàmẹ̀ olè kú mọ́sálásí pé wẹ́n ó ti ẹ̀kùn ìrún wá tún máa ń yá ń bí gan máa bá máa bá ọmọ nkírun kan wó road quarter to three ìkan òun quarter after three bẹ́ẹ̀ ẹ̀rùn pẹ́sẹ̀ ti ákàlù ìsinmi ọmọ ọmọ excuse wa ojú ẹsẹ̀ wọ́n là àwọn méjì wọ́n mú rọ́ìbù náà wòlíì sọ wọ́n padà bọ́ padà wọ́n lòun lè padà ọ̀rọ̀ à ah! ó ní wọ́n gbé àyẹ̀sọ́ mẹ́rin lórí oní ọ̀padà wọ́n lẹ́wọ̀n náà méjì wọ́n wá mọ́ mọ́ ọba ní ẹ̀yìn yìí wọ́n tó bí mẹ́sàn sí mẹ́wàá ẹ̀bọ́sìn inú àwọn dùngárì ìdàbù bí àtà ìdà àbàlántùm dẹ́rọ̀wà tẹ̀jẹ́bẹ̀lì tẹ́ ẹ̀bá mú lórí òkè tọ́ga jù wáyì fa ìrọ́jà níri ẹ̀gbọ́n mọ́bìlẹ́rẹ́ ẹbí pé sóò ti fọ́lọ́wọ́ bà rẹ̀ lẹ̀ tó bá ní òun ti fọ́lọ́ ń bàbá dórí òkè tí ń wo tí ń wo ìsàlẹ̀ rótórótó ẹ sọ fún pé ọ bọ̀ọ̀lẹ̀ sọ padà tó bá ti lóun padà bí ẹ̀sìn wọn ẹ gbọ́dọ̀ jẹ́rò rè o ẹ máa mú bọ̀ọ̀lẹ̀ padà wà ilá fàdáàdì hù tí ọba ti gbọ́ ẹ ti látorí òkè onítìkùtì kọ́ máa yíbọ̀ lẹ́kọ̀ọ́ rí ọ fọ́ dànù kí ó gbára rí ọ kó pín ẹ̀rẹ̀yẹ̀rẹ̀ wọ́n ní kábíyèsí olúwa wọn olúwa wọn ní káwọn iṣẹ́ ti ṣe ní ẹbá mọ̀ gbúrúgbúrúgbúrú wọ́n mú gorí òkè tán wọ́n ní ọmọ yìí ní tí a bá ní abíọ́ ní o àwọn òsì ní sábòsí rẹ̀ ó ti padà sọ́ọ̀bá ìlọ́lọ́run rẹ̀ tiẹ̀ náà ó lóun ọ̀padà o ah ṣùgbọ́n òun ọbẹ̀ lọ́hùn kí ló fẹ́ nínú ó ní Allahumma kfinihim bima shit ọlọ́run ọba mi o ìǹtọ́ bá wú láti fi fìyà jẹ látọ̀dọ̀ rẹ̀ èmi ọ̀làlẹ́ ọlọ́ ìní sọ pé báyìí ni ó ṣe wọ́n ìwọ ni ó ṣe wọ́n bá ṣe wù ọ́ ọlọ́run gbogbo ẹni tó dúró ń pa pé a ní mú oríire ìjọkẹ̀soso rẹ̀ ìdọ́dọ̀ rẹ̀ tó fẹ́ dúró sójú ọ̀nà fún a àwa èyí sọ̀rọ̀ òdì o báwọn ẹni ọlọ́run ṣe sọ̀rọ̀ òdì àbátọrọ nírọ̀rùn àtọrọ orí fọ́ ṣùgbọ́n ìwọ lọmọ ntọ́ yẹ ọlọ́run ntọ́ yẹ ni ọba ní fún ọkùnrin náà wà sọ bẹ́ẹ̀ ọmọ ìsọ bẹ́ẹ̀ kí ló sọ bẹ́ẹ̀ sì tán ọlọ́run bá ní àmàlẹ́ká ẹ bá mọ́mọ́ ìdúró ń tiẹ̀ ọya òkè kára rí ọmọ sílẹ̀ mọ́ lòkè bá ń sí ń dìgbà gbùrùgbùrù pí yọ lẹ̀mí dànù tó ibi ọba lẹ̀mọ́ orí yọ fọ̀ bẹ́ẹ̀ ẹlòmí ayé ọlọ́run sá yẹjú gbogbo wọn tán bá wọn ọmọ bá ra sọ kalẹ̀ ń tiẹ̀ yatalamas ilal malik ń sọ níbo ni wọ́n gbàdílé o títí tọrọ́nà ọ̀nà ah

ó tún wọn dòǹgarí mi ó tún kọ́ ọjọ́ ọ̀yá ọ̀yá ọ̀yá hídí abúbí fi kùrùkùrù ẹ mọ́ mọ́rọ́ ẹgbẹ́nu kùrùkùrù kùrùkùrù oníkẹ́nu ọkọ̀ tóbi tí ò lè gbàjú bí èèyàn méje mẹ́jọ lọ kónkóló wọn bá mú ó ní bí ìbáhàrà tẹ́ ẹ bá ti mú dáàrin ìgbé odò wà ilà ẹ̀sọ́ fún ìrọ́jà fẹ́ ìrọ́jà dìní tó wá padà tó sọ pé èmi lọ́lọ́run padà ẹ̀fílẹ̀ ẹ̀mẹ́jì omi o ọ̀nà ti gbọ́ tí ọ̀rọ̀ padà gọ̀rìkúrù filibahar ẹ̀tẹ̀rí ìbọnú omi kó dóúnjẹ àwọn ẹja olú àwọn òkú inú wọn dùn ọba mọ wọn gbójú wọn lọ wọn lọ wọn dá àárín omi pátá wọn kọ̀kọ́ so ti padà ọ̀nà <laughs> orí nǹkan ẹjọ́ oríṣiríṣi ní bẹ́mí kankan ó lóun ọ̀padà o ṣùgbọ́n wọn bẹ̀lọ́ ni wọ́n tó tẹ́wọ́ ó ní Allahumma kfini bima shit ọlọ́wọ́ bá mi o bọ́ bá ṣe wù ọ̀tọ́ fẹ́ tó bá ń siyan bẹ́ lódò bá tó ń dàrú gbà gbùrù gbà mí bẹ́ẹ̀ lọ́wọ́ bá lẹ́wọ̀n sómi ń kọ̀ọ̀kan ọmọ àwọn èèyàn tẹ́jọ lọ́ngọ́ ó ní ọlọ́run tó ti ṣe wọ́n bó ṣe wù wọ́n lọ́wọ́ sí o ìgbà míì yọ sọnù nù ẹnu ẹja ńlá lọ́bọ́ sí mí ìbọn ẹnu ọ̀ní ọlọ́run sá sì ṣe ogun wọn nù ṣùgbọ́n ọba innaka la tastati wa an taqtulani fa in fa'alta ma amuruka bi tó ọba lè ṣe tí mo fẹ́ pọ́ láṣẹ ó rí mi pa tó ti lè ṣe ó lè rí nípa láíláí ọba ní kíni ó ní fine tẹ́jìmọ̀ ìnáṣà aláṣọ̀ ìdín wà ìdín ó padà gbé olùkéde síta lù wọ́n máa kéde kí pé ọba ó lóun fẹ́ ṣe tẹ́nìkan ò ṣe rí ẹnìkan sí ọba ọba fẹ́ dáṣẹ̀ rí àfún kò gbọ́dọ̀ kẹ́nìkan tí ó kù nílé rẹ̀ àfikọ́ wá pàdé àwọn ní Stadiumu àwọn ò lápẹrẹ lórí pápá báyìí lápẹrẹ owó kéde ọjọ́ gbogbo wọn wà wà mbẹ bákan náà wà tá sahman min kinanati ọ wà mú ọfà kan kinana lọ́dọ̀ lọ́dọ̀ wa àpótí ẹ̀ máa ń kó ọfà sí ní ń pè kinana ọ wà mú ọfà kan nù kinana ni? ọ wà fi sí ibi ìdí ọfà ìwọ gangan ló sì ta kèé sẹ́ni kankan lọ́rùn lónìí sùmọ̀kó tó ta gbólóǹtọ́ sọ ni ọmọ wa pé bísmìlá wàrọ̀ bílgùlán mo fẹ́ ta ọfà ìkọ́ pa ọmọ yìí ló kọ ọlọ́run ọba kan ṣoṣo tó tún jẹ́ pé náà lọ bá tó tún rí ọmọ yìí tó ní gbogbo agbára tẹ́nìkan lágbára fọlọ́run ọba ọ̀hún tí ì rí gbogbo nǹkan yọba ti ṣe bá ń fáyín ọba ní ọ ṣé ìwọ̀n pọ́blẹ́mù ọwọ́ kùnrin tọ́wọ́ àti pàákó ń bẹ̀ wà ní ẹ kéde gbogbo òlú ti pé ó sì kún paláṣẹ pé wàtàsílúbù ni ó sọmí báyìí nígbàtí àbá sóyàn má gbélé bù ọba bá síbẹ̀ gbogbo àwọn wa ń wọ ọmọ téńté lọ́ọ̀kan báyìí ọba dúró fún rẹ̀ ọba bá mú kiri kọ rẹ̀ gbogbo ìlú wọ́n sá ti parọ́rọ́ kí ni tọ́bọ̀ ọ̀sọ́ kó tó pọ̀ mọ́ yìí ọba bá ní bísmìlá wa rabbil gulam lọ́ba fa ọfà bọ́fà sí ń lọ fàwákọ̀ àfi ìsúdùgìhì ó kàn àyà ibi tí ibi àti ibi ti pàdé níbi olóńpẹ̀bẹ̀ ọfà ń kàbọ̀ bí ni fàwádọ̀ alìgùlámù yádàwó alàmọ́dì ìsìhàn ọmọ wa mú ọwọ́ ara rẹ̀ ọwọ́ agbélébì fọwọ́kọ̀ ọ̀rọ̀ àwọn ìwọ̀n pẹ́ ẹ̀dùn kí lọ bá wí ń náà wọ́n ní ọba lóhun lágbára lọ́mọ̀sọ̀hún ó ní lóòkọ ọba tó dá ọmọ yìí tí ń rí ọmọ yìí tó léwu gan kọmọ dákọ ara rẹ ọba ń tí ìṣègbè ọba wa yìí olèmí gbàgbọ́ngbà náà ọ ni wọ́n mú lọ orí òkè rí pa wọ́n mú Ah, ọba tó pa ọmọ ilẹ̀ mi ọmọ ẹ̀sìn látòrí lọ ìkejìlẹ̀ èmi náà sọ́rọ̀ ìgbẹ̀mí gbogbo olùbágbà sílámù ṣe ẹ̀sì mọ̀ wípé kò sí ọgbọ́n tàádà ẹnìkan jẹ́ olórí ọwà níláwọ̀ olórí ibú lẹ́gbẹ̀ táwọn ọmọ wò pé káwọn máa fọ́ pọ̀ bó ṣe wà mẹ́un ilé in tó ń sáfò ti kó rẹ̀ báyìí wallahi qad amana an-nas gbogbo òlú ti gbà sílámù o ọba ní kí ni wọ́n sọ ó ní wallahi tí ń sọ káàkiri tí ń sọ káàkiri tí ń sọ káàkiri àwọn ẹmẹ̀wà kẹmẹ̀wà abú ní ọba ràn ọba wọn ọba ah, ní haa ṣé ọmọ ìtàn ni oníkẹ́bíyèsí ah, ẹ̀yìn náà fúra iná ẹ̀lẹ́jẹ́wọ́ ẹlẹ́ìsọ́lọ́ eh, ọba mọ́ síkà lọ́dọ̀ lọ́gbọ́wá ní gbogbo ojú ọ̀nà tọ́wọ́ bìkọ̀kẹ́ ládùúgbò sádùúgbò ó ní ẹlọ́mọ rẹ̀ máa gbẹ́rẹ̀ ní bá gbogbo síkà kù wọ̀húdàtì bí àhọ̀dìd ó ní kọ́ máa ní o àwọn ará gbági ẹgbẹ́ tiẹ̀ lọ́tọ̀ àwọn ará àwòrò òdù ẹgbẹ́ tiẹ̀ ìdí àpẹ gírẹ́tì ó sàǹgbẹ ọwọ́ ayé àwọn dòǹgàrí ńláńlá sádùúgbò kọ̀ọ̀kan ẹ̀ tó

nítorí wípé a ní pàǹkẹ́kẹ́ pọ̀bọ̀ náà subhanahu wa ta'ala àwa wá wà ní ìrọwọ́rọsẹ̀ àtúwà gbọ́ ọba síbẹ̀ kábẹ́sì àwọn tí bá taun nígbà wá gbẹ́kọ̀tọ̀ yìí tí ó dáná sí tán kẹ́ẹ́sì ló sí ẹ́sùn mọ́ wọ́n wá takété ilé ìní ọwá gbẹ́tán ọlọ́run tí ó gbẹ́kọ̀tọ̀ inú ẹ̀ wọ́n dolórí ibú anẹ́rì dáti lọ́kù wọ́n kánẹ́lù kòtò ìlú màlẹ́ àkùnrùd wọ́n wá rọ́ kìríkà náà wà wọ́n máa làmá yẹ fọlọ́bí mìíràn ṣòrùd àwọn mùmìnì tí ó gbèmí ọlọ́run bá gbọ́ lọ́kàn ṣoṣo nítorí tawhid wọn wọ́n máa bọ́ọ̀nù náà tẹ́lómi bá ti wá bọ́ọ̀nù náà wọ́n bá rí nǹkan tó gbá ìwọ́n ni ààyè fún tí ẹ ń wo tí sẹ́ẹ̀sì ẹlòmí ọ̀nà pọ́ báyìí wọ́n nílẹ̀ báyìí wọ́n wá ń sọ àwọn èèyàn nù náà kọ̀ọ̀kan wọ́n ti wá wà lórí ibẹ̀ fa'atati mura'atun bibini láà túrù dé ìhù obìnrin kan wá ń bọ̀ ó gbé ọmọ tí ń fún lọ́yàn lọ́wọ́ fákà anna àtàkọ́ àsad àdùkúlì náà bóbìnrin ṣe ilé tó bù hì báyìí wọ́n ń tààrà náà so ó ti padà bọ́ padà fọ́kà nàmà àtàkọ́ asat ẹ̀rú bóbìnrin obìnrin fẹ́ wí nǹkan mi ó rí náà kọ̀ rọrùn inú ìgá àtọ́ da náà ò lè súnmọ́ mọ́ fa á ń tọkọ lọ́wọ́ sọ bí ya ha ọlọ́run bá bá ń fọmọ lọ́rọ̀ sọ lójú ẹsẹ̀ pé ya umma ìrẹ́ ìyá mi la tarji'i má padà iná ayé lélẹ́yìí o tó o bá padà lọ wọ́tọ̀ ọ̀run o ọba mi hí bá ọkàn mọ̀kàn ni ṣé o mọ̀ pàájọ wọ́ bẹ́ni ọlọ́run bá mojú òun náà bá wọnú ná àtọ́mọ àti ogbó wọn ọba ń wá dé ogbó wọn ná tán inú rẹ̀ wá ń dùn ọlọ́run ni wà máa naqamu minhum ẹ sì wo ń tiẹ́ torí ẹ̀ dá adúrú ọ̀rìn kò sí nǹkan kan tá à mú mi ní ìṣe fún wa tí wọ́n bá ní kílẹ̀sẹ̀ wọn illa an yu'minu billahi al-aziz al-hamid wọ́n ní ẹ nígbàtí aláwọn ò ní sóògùn nígbàtí aláwọn ò ní gbẹ́bọ nígbàtí aláwọn àbákan sọ̀rọ̀ àwọn ọmọ ọ̀sìn sí ń tẹ́ wá ní wọ́n máa wọlé sínú tá ń pamọ́ sí wọ́n ni ẹ́ dáhùn síbẹ̀ sínú nígbàtí pé ọ̀dọ́ alágbára wà ọlọ́ni kútìlà sábìlì ọ̀dọ́dù annari dátil wakut idu maliya huud wọ́n hù ma alama yi afọlọ́bì min ṣòud wọ́n ma nakọ̀ mu nínú ilà yúmi bilẹ̀ aziz alhamid alladhi ilahu mulku samawati wal ard wallahu ala kulli shay'in shahid jama ẹ wá dúró ọ̀ràn tí a dá bó sì lágbára tó ṣé ẹ mọ̀ pọ́n tí wọ́n dọ̀rọ̀ lórí wọn wọ́n ti dẹni ìkẹ́ fáìn kí wà ń ṣe sí ọlọ́run tó jẹ́ pé inú ó máa wà lẹ́mí ó náà tó bá ti gbọ́rọ̀ yẹ̀ báyìí pé tí ẹbọ tí mò ń ṣe yìí mo mọ̀ mọ́ pa nǹkan sí mọ́ ni sólò wọn lè forí jì báwọn tí mo ti pààyàn rí sólò lè forí jì mí báwọn tí mo ti báyìí tí mo ti báyìí tí mo ti báyìí àwọn àfáàtì ẹ̀mọ́ sọ fókè ọmọ sẹ́bọ̀n àìmọye mú ti kó bá nù wọn àìmọye mú ti bá nǹkan rẹ̀ jẹ́ yọ́ mọ̀ wà ní èèyàn báhùn ó ti fẹ́ túbá o ṣètò wà bá kí lọ lọ́n fi wá parí ọ̀rọ̀ àwọn èèyàn yìí ọlọ́run wá ju ara rẹ̀ bó ṣe rí ọwà ni innal ladhina fatanul mu'minin gbogbo àwọn tí wọ́n ń fi ìfòòró ìdààmú ìyà jẹ́ mùsùlùmí wal mùmìnì lọ́kùnrin fìyà jẹ ní o lóbìnrin fìyà jẹ ní o gbogbo àwọn èèyàn kan bẹ lónìí lórí àìsẹ̀ torí ìsìláàmù ni wọ́n lọ fi ẹsẹ̀ wọn láì ní ìjẹ́wọ́ orí nkankan oríṣiríṣiríṣiríṣi ní ẹ̀sùn pẹ̀lẹ̀ lónìí gbogbo bí ẹ̀sùn wọ́n fi àjẹ wọ́n tó yìí wọ́n fi ajá jẹ abẹ́ àwọn kan wọ́n fi ajá báwọn obì àwọn kan sùn wọ́n mú àwọn èèyàn ní burúmà wọ́n mọ̀ ẹsẹ̀ ara wọn náà ni ọlọ́pàá ó dùn tí ẹ̀ òun ni wọ́n mú kan nù wọn wọ́n ma lani máa lójúgun nígbà bá fọ ojúgun tán wọ́n tún mú mi wọ́n sì lóra wọn ara wọn ni wọ́n lò fáyìn wọ́n sì gbọ́ àwọn nǹkan yìí in tó kà wọ́n bí amasadua ọlọ́mọdé bí ti bẹ́ẹ̀ bó Afghanistan o òjò tí wọ́n fi ń pààyàn ní Palestine ẹ̀wọ̀n tọ́lọ̀ fi parí ọ̀rọ̀ ọlọ́ni gbogbo ẹmbàlẹ̀ sí bá ń sáàmù mi ni fún malamiya tóbu kí n tó pé ń fi ìyà jẹ wọn tí wọn bá tún gbà síláàmù ni o tí wọn bá padà gbà síláàmù ń forí jìn o inú fi jẹ́ pé ọgbọ́dọ̀ gbọ̀dá wáyé kí ló kọ́ pẹ̀lú kọ́ máa takòjọba gbẹ́lọ́n fún wa wọ́n pinlẹ̀ ṣe sírò ẹ ń bá mọ pàtàkì ọlọ́run gbogbo ẹ ń bá jẹ́ olórí wa yóò máa káàánú wọn ni èèyàn fi twenty thousand naira sọ́wọ́ ìwọ́n ńlá àgùn nígbà tí ń ṣe ọ́dítì twenty naira tí ó bá ní èèyàn wá àkáǹtì fọ́jọ́ kan nínú sẹ̀mí rẹ̀ sí ẹ̀jẹ̀ òní ìbóòdè lára ìkókò olóògùn kẹ́nìkan wá sọ wípé fámílì wọn ò tómi láti mójútó fámílì tèmi náà òtó tó náà tí a bá dàmà tí inú òtó fámílì gbogbo òlú ilẹ̀ tí ń bẹ́ẹ̀ mi ọlọ́run bí mi fọ́dún mẹ́rin gbogbo ló ti ẹkọ bẹ̀ bí mi fọ́dún mẹ́rin ìntọ́ ìfẹ́lẹ́ bí mi fọ́dún mẹ́rin ẹwà wọn tọ́lọ̀ ti parí ẹ̀ àìwá máa bá olórí lọ́kìtì pa àbí tí wọ́n bá sọ wípé kámọ́sì tọ́lọ́ ma àápọ̀ ni o wọ́n ti pọn kan náà wa ṣùgbọ́n kí tọ́lọ́wọ́n bá ló péye o ẹwà wọn tọ́lọ́wọ́n bá ń sọ ó ní tí wọ́n bẹ etú bá ilò wọn tó fi ìyà jẹ wọn gbogbo wọn tí wọ́n pa mùsùlùmí Afghanistan lónìí tí wọ́n bá náà tú bá ọlọ́run ọkẹ wọn ìlà wọn àáfàá fi sọ wípé dáwà nẹ́bì ojú ọ̀nà nẹ́bì tẹ̀lé àtẹ̀lé ojú ọ̀nà tó dáa ni afọ́wọ́ bẹ̀rẹ̀ wá sí kádá fún jọba òfò lẹ́sẹ̀ ẹ̀yìn kí ní kankankan kọ́tọ̀ torí pé tí ọba máa ṣe báwọn in tí ẹ máa sọ ní wípé ń bẹ̀rù ń bẹ̀rù kọ́ ọ́tẹ̀lì ojú ọ̀nà nẹ́bì ojú ọ̀nà tó dáa pin nítorí ìkìlì torí pé ń bẹ́nu àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba tó jẹ́ pé alápagbokùn ni ẹ́ yọ ọ̀pọ̀ yóò sì fi ọgbokùn ń bọ̀ bá ṣe gbogbo tó jẹ́ ní bàbá ìsìlámù bẹ́ẹ̀ bá wájú apá ìdálẹ́jẹ̀ nínú ẹ̀sọ́ olélé bóde àìlẹ́mì wọ́n mọ̀ bá sọ̀rọ̀ pẹ́pẹ́ àkíní ah, ọlọ́run ìjọ gbà islam láyé ká gbà islam ẹ̀rá ní tó ọlọ́run ìjọ gbà islam jẹ́mọ́ sọ́gbẹ́ kòtò sọ́sẹ́ gí bẹ́ẹ̀ sọ́sọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ nù níláyè náà àwọn tó dẹ̀wò àti tó jù bẹ́ẹ̀ lọ iná náà ń pè pa síbi táwà afásán ìbásírí ni ẹjẹ́ ń bá yín dá sọ́rọ̀ yìí ó ní ó ń dòrò ìlàlẹ̀ kẹrọ́mù wàlìjúùd ẹ̀wọ̀n tí ń pè ní ọrẹ ẹwọ́n tí ó ń pè ní àánú kọ́tàlù àwòlìyà àhú wọ́n pa àwọn ọ̀rẹ́ rẹ̀ tán wà húwà yẹ̀dìrúhùn ilà tawbati wal maghfirah wọ́n pa àwọn ọ̀rẹ́ rẹ̀ tán òun sì ń pè wọ́n sí pé ẹ tún sọ pé ẹ̀sẹ̀ mú kí n foríjì yìí tó gbáyìí náà bẹ́ẹ̀ bọ́ọ̀ wọ́n ní wọ́n tọ́ wá gbọ́ padà mọ́sálásí lónìí tọ́ wá lóòtọ́ ní dantí lẹ̀ dalẹ́ o ibi oríire wà nìyẹn o torí pé tó wá pé nǹkan sáǹfààní ni kò yẹ kó jẹ́ pé ìwọ lọ́ọ́ dára rẹ mà ọ yẹ kó gba iye ọmọ àmọ́ ọwọ́sẹwẹsẹ àmọ́ ọgbọ́nọgbọ́nọgbọ́nọ àmọ́ àìmọye ìgbà tó lọ gba nǹkan lọ́dún àti ń ba ṣe náà tẹ́lẹ̀ náà sọ pé ọ̀pá ọ̀rọ̀ sọ̀tì ń bá ní ọkọ̀dọ̀ mi kò rújú ara mi báyìí ìtẹ́tẹ́lá tí wọ́n máa yà lé mi kó tó di pé rí níbi kan ń bọ̀ lọ́njú ìfà nàbí pé àsìkò tí wọ́n rí tó eyín olóhùn ni oní ń darí gbogbo nǹkan eléyìí lọ sọnù lóṣẹ̀ yá mùsùlùmí jẹ̀mọ́ owó kọ́lọ́kọ́kọ́ sọnù lóṣẹ̀ mi wa pé hàn aláì gbogbo tí ìsásùn máa ń sọ yẹn ọ̀dà tó gbọ́ tọ́rọ bá lè ti owó sí a aláì bẹ ti owó sí a táàbà kọ́kọ́ níyàn èyàn ní ìjọba ìjẹ̀nà owó kọ́ owó kùn ni nígbàtà bá dúró tọ́lọ́ subhanahu wa ta'ala iná láàfin náwó síbi tọ́fẹ́ jẹ̀mọ́ ọlọ́run bó mú wa dúró ojú ọ̀nà àwọn tí ń júwe fún àyè òní ẹni a máa tẹ̀lé a máa gbọ́ báwọn a sì tún máa rí náà nínú ìsẹ̀mí wa náà à ń bẹ̀ ń tọ́kasọ rẹ̀ kó mu wá dúró la hawla wala quwwata illa خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام من أجل التوحيد خلق الله الخلق ومن أجله خلق الجنة والنار ومن أجله أرسل الرسل وأنزل الكتب وجعل يوم القيامة فريقا في الجنة وفريقا في السعيد أمتنا من أراد الفوز في الدارين لا بد له من اتباع سبيل المنيبين المتوكلين على الله حق توكل وهم الأنبياء والذين اتبعوهم بإحسان لذلك أمر لقمان الحكيم ابنه وفلن تكبده بأن يتبع سبيل من أناب إلى الله سبيل من توكل على الله حق, حق توكل وقد تبين لبعض الناس من عبدة الأوثان حقيقة حقيقة وحدانية الله وألوهيته, سبحانه وتعالى وتركوا ما كانوا عليه سابقا ورأوا باطلا ومن ذلك صحابي جليل عمرو بن جماح رضي الله تعالى عنه وارضاه كان عنده صنم يقال له مناف وكان يحبه كثيرا كان يغسله وينظفه وكان يسأله ما يحبه وكذلك كان إذا مرض يستشفى يستشفيه وإذا أراد الأكل يستطعمه كان يتوكل عليه حق توكله دخل الإسلام المدينة فأسلم أهله أسلمت امرأته أمر وأسلم أولاده ولكنه امتنع عن دخوله في الإسلام فلما رأت امرأته حال هذه وأولاده كذلك اجتمعوا على أن يذهبوا إلى صنمه ويرموه في زبالة من زبالة أهل المدينة فعلوا هذا مرات حتى غضب يوما من الأيام فعلق على يده سيفا فقال له لعلك تمنع بهذا من آذاك فعلوا بهذا ثم رموه في ذلك اليوم في حفيرة فيها أقذار ثم علقوا على عنقه جيفة كلب حتى أصبح عمرو بعث عن صنمه فلم يجده فلما وجده في زبالة حزن حزنا شديدا ثم تفكر تفكرا سليما وأسلم وأسلم إسلامه إلى آخر قصته وهكذا حال من لم يعرف الله سبحانه وتعالى ثم إذا عرفه ترونه يعبد ويوحده في ألوهيته وربوبيته أسلم عمرو وحسن إسلامه حتى نال الشهادة في غزوة أحد وهكذا يصنع وهكذا يفعل ربنا سبحانه وتعالى بمن شاء من عباده بيده الهداية فإنه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 اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا فإن رسول الله صلى الله عليه وسلم قد قص علينا قصة أصحاب الأخدود الذين خدوا أخاديد في سكك بلادهم لقومهم لما آمنوا بالله سبحانه وتعالى وهي قصة طويلة ولكن قد فسرنا هذه القصة بلغتنا بما فيه غني عن الإعادة فلما بينا لكم مصير هذا الملك ومصير أهل بلاده من مؤمنيهم ورأينا أن الله سبحانه وتعالى ختم لهم الخير كيف لا من أجلهم أنطق الله سبحانه وتعالى رضيع لما أرادت أمه أن تتقاعس ردت ردها إلى الصواب حتى دخلت النار مع الداخلين لكن الله سبحانه وتعالى سيرحمهم جميعا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أمة الإسلام وحدوا ربكم فإنه ما خلق الخلق إلا لتوحيده وإفراد العبادة قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ففروا إلى الله ففي هذا خير لكم في الدنيا والآخرة سعادتنا في الكتاب والسنة فمن تمسك بهما أفلح ونجا من كل شر ومن كل ضلالة بإذن الله الواحد القهار اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين ودمر عداك الدين اللهم ربنا دمر عداك الدين اللهم انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا وحر صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا ربنا إليك ربا جميلا يا أرحم الراحمين اللهم ربنا اجعلنا في سلك من تحب ونجنا مع الناجين اللهم ربنا لا تهلكنا مع الهالكين اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر يا ارحم الراحمين امه الاسلام واعلموا ان ربكم سبحانه وتعالى امركم بامر بدا فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصارك المصدوق القائل في مقولة سيئة ثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صل